tó ní mọmọ yó tó lójútì tó yẹ pé ò mọmọ yó tó bá yẹ pé wọ́n ti gún kókó yẹn lábẹ́rẹ́ fún bàbá Mohbad bí àtẹnujẹ ò bá ṣe pa African Television bí ò bá ṣe gbakú bàbá Mohbad kú nìyẹn ẹdọdọ ṣé kò dá kéèyàn máa mọ moyó moyó moyó ipe òkè kéèyàn lójútì kì í ṣe gbogbo bí lèèyàn ti ń jẹun ṣé mo parọ́ àníkì Professor Brother Latif, you are very on point. Òdodo ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. Òdodo ọ̀rọ̀ ni. You, you, you are very very on point. Àwọn náà inject oúnjẹ fúnra wọn náà inject indomie náà inject kó lọ jẹ́ wọ́n ti lọ inject oúnjẹ yẹn fún bàbá Mohbad ńkọ́ lọ́jọ́ yẹn nílé tọ́fọ̀ ṣẹ́ tí wọ́n tó ń ṣe condolence fún àwọn fámìlì yẹn ó wá ní o lọ kí wọn o tún lè jẹun kékeré tiẹ̀ ni kí wọ́n jẹ́ ti oúnjẹ nǹkan tí nǹkan tó dùn mí lọ́lé olórí burúkú ẹ̀ ilé tọ́fọ̀ ti ṣẹ̀ wọ́n tí máa jèsí tójú bàbá ẹ̀rẹ́ ọ̀run lójijì. ọmọ less than thirty years old tí wọ́n débẹ̀ tó jókòó tó jẹ́ pé kókó yẹn ló máa pa lórí olórí burúkú olè. ṣé ìyẹn tó yẹ kó ṣe ni èmi ló pa aṣọ bàbá ò bá invite ẹ̀ ṣé bó aṣọ ọkùnrin fún bàbá ni kọ́ọ̀tì ẹ̀fọ́ ẹ̀ ní omi gan ò nílé mu nítorí pé kí mi rò pé òǹgọ́ lọ́mọ mi rò pé ta ló gbàdúrà kí irú ọmọ ti dàgbà tó yẹn kó fòṣàn lẹ́kù òbí wo ló fẹ́ tọkọ tí tọ́ba tiẹ̀ bí kẹ́nìkan bímọ fún kó jẹ́ pé díẹ̀ nìkan náà lọ alára wọn àti ọmọ yẹn lè sáré dàgbà kó tó mú bá bàbá ò lè sáré ọmọ yẹn kẹ́tù níbo ó máa náà máa take time láti kúrò níbẹ̀ ni ẹ̀dẹ̀ mú yí ẹ̀yẹn ẹ jẹ́ ká fi ọmọ tó wà lọ́wọ́ wù. onílé o ọmọ wù yìí. jẹ́ kí n sáré máa lọ tí eh, Nikki bá sọ̀rọ̀ Samson kó sọ̀rọ̀ àti kókólẹ̀ màá bá yín lẹ́nu ẹ̀sìn màá ebi ń pa mí ni mi ò finú láàmì ọmọ tó máa mi ò kí n finú mi ṣeré mi kì í finú mi ṣeré rárá. ebi ń pa mí pẹ̀lú ojú àánú. ebi ń pa mí ni. mo ń bọ̀. láti máa yẹ ọjọ́ ah, ọ̀dà láti èyí ti simple life ẹni ẹlẹ́ni ẹ mú kí gbogbo wa já mẹ́ta nu léyìí o a pé gbogbo yín lọ nà ó. àwọn àgbà òkúta yẹn wù wá. iṣẹ́ ajé ló iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò mo máa rí gbogbo nǹkan tó ń lọ ṣùgbọ́n mi lórí ọ̀fẹ́ tí máa wọ bẹ̀ báyìí má ti rà pé yìí mo wà bíṣẹ́ tó bá dra ẹgbá tó bá rẹ ẹgbá kó lè má ní ẹ̀ẹ́gùn ìdílé kan ló ṣe ìrùn ẹ̀rọ náà sàn nǹkan tó fà á tèmi ṣe wá síbi nìyẹn wùn mí olórí wùn wọ́n

apọkọjáyé aláìlójútì ọmọ àlè wọn ní lọ ṣe díẹ̀ ní díẹ̀ ní dogun wá sá kìtìkìtì kàtàkàtà kákàkiri pẹ̀lú àwọn obìnrin tó ń support bí mo ṣe ń bọ̀ láti ibiṣẹ́ lálẹ́ àná yẹn mo wá rí lára àwọn supporters ẹ̀ ṣe mọ bí eh, ṣe mọ bí tiktok ṣe máa dédé gbé wọn wá bó ṣe gbé wọn wá nìyí mo dẹ̀ ń drive ní kílẹ̀ àwọn wèrè yìí sọ tẹ́bàdẹ̀ wàá gbọ́kàn tó sọ lánàá wọn ló ti sọ àwọn kan máa mama ibẹ̀ class. Bij Kruidvat vind je steeds meer producten die een stapje duurzamer zijn. Kijk, gerecycled papier. Nou, kijk eens. Je speelt gewoon even de duurzamere rol. Een stapje duurzamer. Doe er je voordeel mee. Ik ben àwọn tó ń tẹ̀lé o Mm-hmm. ìyẹn wa ìkọlù wọn bá dáhùn òun ò ní dandan ni kò lọ sọ̀rọ̀ ṣùgbọ́n láti ọwọ́ tó wà yìí ti wà ní cross road you are now in your own cross road you can talk what happen àwọn tó ń bọ́ nìyẹn àwọn tó fowó Mohbad ọmọ ọlọ́mọ bọ́ nìyẹn olórí burúkú ọmọ àlè ọmọ ẹlẹ́sẹ̀ òsì méjì ọmọ ẹgbẹ́ òkùnkùn òun ló gún ọmọ yẹn pa mí rògbò ní alibi I don't think she has an alibi àwọn yẹn kàn support ẹ̀ ń tọ́jọ́ wà nínú ẹgbẹ́ ẹgbẹ́ payanpayan ẹgbẹ́ mẹjẹmẹjẹ nítorí ẹgbẹ́ tọ́jọ wà aṣọ tí eyín mo tún máa ránṣẹ́ sí eh, kí lorúkọ ẹ̀gbọ́n ẹ̀ Karimot kí lorúkọ last name Karimot eh, ogun bá ń wo Karimot ogun bá ń wo eh, ẹ̀gbọ́n ikú wù wọ́n ẹ̀gbọ́n apọkọjáyé wù wọ́n a tún máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí o ẹjọ eh, torí Ọlọ́run ẹ̀bẹ̀ lábẹ ọ mo ẹsẹ jí ni so I can sound I sound fun mo ẹsẹ jí ni o so Karimota ńlẹ́ o ńlẹ́ o gbogbo tó mọ àwọn dúró díẹ̀ o we are waiting patiently for you o gbọ́dọ̀ wá sọ tábùrù ẹ ṣe o ṣé o gbọ́ èmi ò ní pè lórúkọ tí ìyá rẹ àti bàbá rẹ ò sọ ẹ o bó o ní sẹ o Kàrímọ́ Kàrímọ́ ògùn bá ń wo o bó o ní sẹ rẹ ọkọọkọ ọmọ nǹkan. Hmm. yìí táàbúrò rẹ sọ jẹ́ gbé ta kẹ́mi rẹ lè kẹ́mi rẹ lè kẹ́mi rẹ lè dùn láyé ṣùgbọ́n kí wọn náà lè jẹ wọn ọmọdọ́jọ́ alẹ́ kí wọn náà lè fọwọ́ sọ̀yà ni mọ̀ pé òsì ní nàìjíríà àgbà táàbúrò ẹ̀gún ìmọ́lẹ̀ tó gùn mọ́lẹ̀ pa òsì ń bẹ́ o èèyàn us ló wá o dem say ló gbọ́ o ìrọ́ tó dẹ̀ pa fún ẹ yẹn náà ni kò jù síta mo ti repeat ẹ̀ ní last ọ̀rọ̀ tí mo sọ mo ti máa sọ ní àdísọ̀rọ̀ tán. But you ní kó confine nínú ẹnì kan bóyá o voice changer ni whatever you can use tó bá máa sọ fúnra ẹni sọ kó jù sí gbòòrò ayé sọtọ kó lọ jù sórí kí lórúkọ ẹ kó lọ jù sórí agbágbé kí o gbé má lọ ráì ráì ráì voice changer oníṣọ ẹni tó sọ o tó gbọ́ báyìí kọ́ wọ́n ẹ lè mọ̀ o because wọ́n ní ẹni tó gbọ́ ń gbà kan pààyàn àbáàdó ṣe pòwe ẹ̀yìn christian land wa mi ipò sọ̀kan mọ́ bí ọmọ náà o ẹ mọ bínú mi mo powó tèmi o i don't know maybe he's right or not so Karimot ogun bá ń wo ṣé mo pé wà á ti ẹ̀yà kan ló bí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ so o dẹ̀ mú mi ayé ṣáájú ẹ̀ gbogbo tó sọ kalẹ̀ tó ṣe damage control ìwọ náà mọ̀ nígbà tó ló mú lọ sẹ́ńbàṣì ò níwà láti ṣe yẹn irọ́ tó pa fún ẹni o dẹ̀ ti wá rókòdóró ọ̀rọ̀ tẹ́mi bá wà ní ṣó ẹ̀ Karimot àbúrò mi tí bá wà ní ṣó ẹ̀ nǹkan tí máa bè lọ́wọ́ ẹ̀ first pé kí ló ṣe báwo ni ọ̀rọ̀ kó ẹ ṣe jẹ́ àbúrò ò ní sòótọ́ fún ọgbọ́n fúnra ẹ di olóyè tó lè sòótọ́ fún ẹni pé tẹ bá jọ wà nínú ẹgbẹ́ kọ́ọ̀tì apààyàn yẹn tí mo dẹ̀ dá ọ̀tẹ̀ pé òsì ń bẹ̀ nítorí ọ̀nà ẹ̀ jì òun rí tájé ṣe lamẹ́ríkà tó wà yìí wọ́n lẹ́nu ayé lẹ́bọ̀ o ẹnu ló ń pani ẹnu ló ń lani ọmọ aráyé lè fẹnu pààyàn kò dìgbà tó máa mú orúkọ ẹ lọ sí ilé babaláwo ọmọ aráyé tún lè fẹnu là ẹ́ hmm wọ́n ní àwọn wa ló kéré jù nínú ara òun náà dẹ̀ ló lè ṣe àkóbá fún ara Kàrímọ́ ìwọ Tinubu bá sọ̀rọ̀ o èmi ò nílò àràbù fún ẹ láyé hmm. mo ti kọjá lẹ́bù tá àràbù fún ẹ ọ̀rọ̀ ẹ ti di ti ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ́ lọ́jọ́ kòkó lọ ro sunrun tọmọbìnrin sùn gbòòrò mẹ́ta náà ń pè ní kó lọ jáde kó lọ sọ̀kọ́ táàbùrọ̀ ẹ sọ fún ẹ àyàfi tó o bá wà nínú ẹgbẹ́ tó ti ń pààyàn tí àbúrò ẹ wà ó wà nínú ẹgbẹ́ burúkú ọlọ́run mo yẹ ẹgbẹ́ kọ́ọ̀tù tó lọ join àwọn ẹgbẹ́ ọ̀dájú wọn ní misery love company má jẹ́ kó ẹ mọ́ra o má jẹ́ kó fọṣẹ tí wọ́n yí ẹ lára o sódà tó wẹ̀ ó yán kọ̀ọ̀kan ó mọ́ tọrọ bá wọn jáde lọ́jọ́ ọ̀la ìwọ náà àrípò ti sọ ètò mọ̀ pa ẹ̀ ṣùgbọ́n má ṣe damage control ti mú bàbá o máa wọ́nà láti remediate ṣùgbọ́n o máa wọ́nà láti lọ bẹ bàbá o èmi mọ̀ bí wàá ṣe ṣe o bí wọ́n máa pè sórí ṣòwò wọn ni wàá ṣe kan bàbá tó bí ẹ lọ́mọ o bàbá àkọ́bí bàbá òun làbúrò ẹ̀ mú tó sán palẹ̀ tó pàdánù nítorí ọmọ tó gbé dání o tọmọ òní bàbá o father unknown Amẹ́ríkà ní father unknown ọmọ tó bá ti ní bàbá là ń pè bẹ́ẹ̀ irú àwọn wọn ìwọ ló kàn ìwọ ló kàn ọmọ apààyàn kí ló dé kí ló dé kó gbogbo òyìnbó yàwó tiẹ̀ tẹ́ wá ti gbọ́ father unknown ẹnikẹ́ni tó bá gbé ìlú yìí ah kó jẹ́ kó Trump vice president wa gan ni a ti mọ̀ pé léyìn ọmọ yẹn ló bàbá inú bá certificate wọn gan wà ń bẹ̀ father unknown a click unknown ó lọ ọmọ lórí burúkú yìí ọmọ òun mi apààyàn ọmọ òun wọn irọ́ òun wọn ìka òun wọn irọ́ òun wọn ọmọ ọmọ ọlọ́mọ ogun pa sínú ilé àwọn tó wá ń sọpọ́ọ̀tì ẹ àwọn tẹjọ wà ń bẹ̀ tán rí èmi ò rírú ẹ̀ rí ọmọ ọmọ ńgbà tó wá tó mú ọmọ tó pátán ẹ wá jẹ́ táwọn èèyàn wọlé ẹ wá ní kọ́ ń gba fóònù wọn sílẹ̀ ah dàrósà bàbá àsìkú dàrósà gbókùgbókù ìmùbádìí nìkan ló kú ìmọ́lẹ̀ alọ́ba nìkan ló kú tí a rí any traces ẹ̀yin ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀rù ọlọ́run ò bà yín gbogbo ẹ̀yin ẹyẹ ayé àlórà ìkankan name it wọn lóṣìṣẹ ẹgbẹ́ ló wà nàìjíríà ẹ̀yin tẹsí wà nàìjíríà ẹ máa bá ń tẹ àwọn ọmọ yín nínú dáadáa kọmọwé ẹgbẹ́ o kọmọwé ẹgbẹ́ o èmi bí lípa ọmọ ní burúkú yẹn wọn ti múlẹ̀ fún gbogbo ọmọ náà jọ nínú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ẹgbẹ́ pààyàn-pààyàn ta lélẹyìí Mohbad àbí kílódé lóúnjẹ àbí àbáyé fẹ́ bàjẹ́ ni how do you know kórè burúkú lọ ẹjọ́ brọdà mi brọdà mi onílé ẹwà ń bẹ ṣé ẹgbọ́n kan tẹ́nìkan kàn mí how do you know kìnnìkan kìnnìkan irú àwọn yẹn ẹ máa jù wọ́n sí gbàgà ni ẹ máa bá wọn ju ẹ máa bá wọn fún wọn fún kò dáa. mo bọ́lájí abdul please ẹ bá mi fi sọ dànù lórí burúkú ọmọ àlè gúpọ̀ sẹ́ẹ̀tì àwọn apààyàn sẹ́ẹ̀tì àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn nìyẹn sẹ́ẹ̀tì àwọn tó máa mú ẹ̀jẹ̀ àwọn nìyẹn àwọn apààyàn pààyàn pààyàn dídìrín àwọn apààyàn òpònú ayérada wọn èmi bìí gbogbo ọmọ tó wà nílé ìwọ nìkan ẹ wo kí ló ọbọ tó kù yẹn ibo yẹn lára àwọn Nollywood actors kí lórúkọ ẹ gbogbo bí ọbọ yẹn ṣe lọ pátá gbogbo bí ọbọ yẹn ṣe lọ pátápátápátá tí wọn ṣe pa bí kìíní ikú ẹ ṣiṣẹlẹ yẹn gbogbo ẹ lárí kí ló dé tẹ̀sí damage control tí ó bá ṣe pé gbẹ́ òkùnkùn níyí lẹ mú ọmọ lẹ mú ọmọ yẹn lẹ fi ṣètùtù láàrin ara yín gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ sínú ikú ìmọ́lẹ̀ mo ní gbogbo yín bí ọmọ orí odó ò ṣe kí ní sinmi béwé ojú omi ò ṣe kí ní sinmi ẹ ní ní sinmi lọ́jọ́ yín kò síbikíbi tí gbogbo ọmọ tó bá jáde lára yín máa máa jẹ̀yà ni ó lè pẹ́ ó lè jìnnà àwọn ọmọ yìí máa máa láàárọ̀ mi ẹ̀ṣẹ̀ jí ni if you listen to my voice mi ò tí brush mi ti jẹun ata mo ti jẹun epo mi ti bọ́ síta inú ilé mi mo ti rí ìta kí n ṣe mọ̀ kẹ́ ṣí blind so mo wá gégùn fún gbogbo èyí tẹ́ ẹ lọ́wọ́ nínú ikú rẹ̀ tẹ́ ẹ múlẹ̀ tẹ́ ẹ sòótọ́ wọ́n lójú e, ojú ewé ló lékè omi ọ̀ àbáwọn ṣe wá sọ wọ́n ní kinní kan máa ń wà lójú ewé o kinní kan máa ń lẹ̀ mọ́ orí omi báyìí ẹ̀ka rẹ̀ mo ní ikú ọmọ yẹn máa lékè gbogbo yín pátápátá ni ó máa máa hàn tí yín tó dẹ́ẹ̀tì ni bí ẹbí gba ọmọ ẹ̀ ní nísìmí lórí ẹ̀ àtàwọn bàbá olówó àtòríṣiríṣi ẹni tó lọ́wọ́ sí gbogbo èyí tẹ lọ wọnú ẹgbẹ́ tẹ wá mú ọmọ ọlọ́mọ tẹ fi ṣètùtù láàrin yín tẹ mú ìmọ́lẹ̀ promise ọmọ alọ́ba tẹ fi ṣètùtù láàrin yín tẹ rán kí ló ń pè yẹ ẹgbẹ́ òkùnkùn tẹ rán wọn ikú wọn kó lọ pa kó lọ bá yín pa òun ni eh, òun ni akọ́dà láàrin yàrá kí lè máa ń pè wọ́n wo wàá lò ṣerú ẹ̀ mọ̀ ìwọ gan ṣọmọ pàmò yẹn ti sọ fún ẹ ṣọmọ kẹmọ lẹsọ ọ nísinmi ìsinmi jìnnà sí ẹ ó máa bínú lọ bẹ́ sódò ni ó máa lọ wá odò kan tí wàá bẹ́ sí oríṣiṣe ṣiṣe ló méwúrẹ́ tó fi ń gùn yẹ ìwọ ló máa fọwọ́ rẹ ṣera ẹ gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú ọmọ yẹn lẹ́nu ọkùnrin lẹjẹ obìnrin lẹjẹ bóyá wọ́n ti wọ́n fi abẹ gbé yín jáde nù yá yín ni o bóyá gbójú ara yá yín jáde ni o bóyá wá yí padà sóhun mìíràn tó fi wáyé ni o gbogbo ẹ lákọ papọ̀ àwọn sọdún dìndín ẹ ní nísinmi bí ọmọ orí odó ò ṣe kí nísinmi ẹ ní nísinmi ẹ máa bínú lọ para yín ní kankan ni àyàfi tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ òkùnkùn wọ̀nyẹn ẹ lọ́wọ́ níbẹ̀ tẹ́ pé irọ́ wùn ó dá nìkan ṣe nìkan ni other than that ẹni nísinmi olórí aṣọ yín máa fàyà pẹ́rẹpẹ́rẹ́ ni olórí aṣọ yín olórí ọmọ yín èyí tẹ́ gbójúlé gbogbo ohun tó da nínú ayé nínú ọ̀rọ̀ yín ó máa dojúrú ni beyond control àtàwọn olórí burúkú tọpẹ́ ra wọn ní ìyẹgbẹ́ àwọn àṣànà ìyàbọ̀ tó jẹ́ pé wọ́n show picture ẹ̀ ìgbà tí kò lo filter oh my goodness jẹ́ ìyẹn máa bù rẹ wá o àbá wọ́n ti fi fíltà fíltà lọ fi ń gbéra àwọn ẹni arúgbó ti kékeré yẹ ó wá ń parọ́ how is that logical tó o sọ pé kámẹ́rà wà ta ní ibi tán ilé ọmọ tí wọ́n ti tọ́ ti tọ́ ti threatening every time tọ́ ń threatening ọmọ yẹn ni kò wá ní kámẹ́rà nu ilé ẹjọ́ ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyágọ́ òjò ìyágọ́ òjò lèmi máa ń pè ó ìyágọ́ ni ó gọ̀ olóyè burúkú ọmọ kó tó ṣara kó tó ṣara gíẹ́gíẹ́ kó tó ṣara gíẹ́gíẹ́ ó wá ní kò sí kámẹ́rà nínú ilé wà ń ta ẹ̀yà máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ àwọn ẹ̀yà àwọn ẹ̀yẹ ẹgbẹ́ àwọn ẹ̀yẹ ẹgbẹ́ àṣànà àwọn apọkọjáyé àwọn ọ̀dájú ìkà ṣèbọn náà bímọ hmm, ẹnu ẹ̀ ló náà wà yẹn ṣèbọn náà lọ́mọ wọ́n ti gbàgbé kọ́ fúnra wọn síṣù ìmọ́lẹ̀ kọ́mọ ti àkọ́bí ẹ̀ náà kí wọ́n pàdánù bó ṣe pa ìmọ́lẹ̀ yìí kó wọn máa káwọn kan káwọn kan máa jáde kan máa ṣe damage control fóun náà ṣó lè gbà á Ìyábọ̀ Òjó pẹ̀lẹ́ tiẹ̀ onífítà sọnù ẹnìyẹn gbé jáde ń jọ this is them behind the behind the filter this is iyago eh, Òjó behind the filter very ugly woman very very ugly ọmọbìnrin wà láyé o you are so ugly Ìyábọ̀ Òjó tó bá bí ẹrin lo filter kó jáde mọ́lò ṣe dẹ́ ẹ lọ gé ojú ẹ lọ gé ìdí ẹ lọ gọ́ ṣé ìyá she's a failed actress Our movie, tó ti tí wọ́n ti tó ti tó farahàn nínú ẹ̀ in back in the years wọn ò rí kankan ṣe òun àti tó tó tó ń tó wọ́n jọ ń ṣe orí burúkú mọ́lé yá káàkiri èmi tẹ̀ níbi tó tó tó ń tó èmi tẹ̀ bá lọ́rọ̀ yẹn ṣọmọ Yorùbá olórí burúkú yà fún Yorùbá half Edo olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa ṣòfò dànù àwọn ìyá ẹgbẹ́ wọn parọ́ ìlú tẹ́pọ́n gbá ilẹ́nu eyín tó lọ ṣe yẹn kó gbogbo yín yẹn wọ́ dànù pé Mohbad tó ń lé kiri ọmọlọ́mọ tó ń lé kiri tó fi kú léka wàá wá ní kò ní rí kámẹ́rà nu lẹ́jọ́ torí ọlọ́run a lọ́wọ́ sísá wa kí ló ń jẹ́ sexy Lizzy lálọ́ọ̀dù làwọn tiwọn wọ́n dẹ̀ sòótọ́ pé àbíkọ́ mi wà bẹ̀ wọ́n ní gbogbo ilé tó wà lẹ́kì tí wọ́n rà kámẹ́rà ti wà ń bẹ̀ wọ́n ti gbogbo wọn ti fi kámẹ́rà sí àfi tí wọ́n fúnra ẹ bá kọ́ tẹ bá dẹ̀ wò dáadáa mọ́ ọ̀rọ̀ alẹ́ yẹn ni ipò òun ló ẹ tún wá fẹ́ jogún ilé ha Ìyábọ̀ Òjó ìyá ẹgbẹ́ àṣàlà ìkà ní gbogbo yín wọn ẹlẹ́sẹ̀ òsì méjì lẹ́ o àwọn òkè ẹ̀ tó jẹ́ bàbá ọmọ rẹ o lọ ṣe ní kó lọ gbọ́mọ fọlọ́mọ fádà òun oh we all know that tí wọ́n bá láyà lọ ṣe ní damage control tó ń ṣe káàkiri gbogbo ẹni tó wá ń ṣe ṣòfún bàbá ẹ̀ ṣọ́ra yín bàbá ń kọrin bàbá ń ṣe bàbá ní bàbá ṣe fẹ́ kó kúkú depression ni ẹ ti pa ọmọ ẹ ti fẹ́ kóun náà lọ kú dànù that's the only way tí bàbá mọ̀ grieve. mọ́mí ìṣe ti ṣe tán ni mọ́mí ìṣe ti ṣe tán ni thank you ma. ẹ má bínú àwọn ẹbí mi ló pè ya ẹ ṣe mo dúpẹ́ gbolé. All Thank All right. you so Thank much. Thank you so much. those things are sent we are you. Mr. Samson. Hello, hello, ẹ̀yin ará mi, ẹ káàsán o, ọ̀sán láàárọ̀ wà bíbá. Yà ẹ sọ̀rọ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run tí ń bá wa ṣe á dẹ̀ ṣe láṣeyọrí. Ọ̀tá lójú máa ti o, ojú ò ti àwa justice for Mohbad. Gbogbo àwọn ẹni bíi àwọn amòkùnṣèkà àwọn ẹni ìdìbàjẹ́ tọ́lú èpò táwọn bá ta táwọn bá ta fà sókè àwọn á yí odó sórí Ṣàngó ti ṣí odó wọn rẹ yóò ti là á ọfà wọn àwọn náà ló máa bá torípọ̀ sọ́wọ́ ní àrígiṣẹ́gi olórí ara ẹ̀ ló máa fi rù ú wọ́n dẹ̀ ti sọ́wọ́ lọ́wọ́ tọ́gẹ̀dẹ̀ bá nà ọ̀la rẹ̀ ló máa fi nà wọ́n dẹ̀ lẹ́lùlù tó bá ti fà jù olórí ara ẹ̀ ló máa fà sí i so gbogbo nǹkan tó ṣe lọ́lẹ̀ ìpá wọn ti bò mọ́lẹ̀ yẹn ó ń padà sórí wọn ó ti ó ti ń rìn wọn o ó máa tó tàn wọ́n já wọ́n sì ń jára ni wọ́n tí ìbáṣọ lẹ̀ wọ́n sì máa já sọ́jà wọ́n máa jáwọ́ já wọn kò sí ìtọ́lẹ̀ fi dè wọ́n mọ́lẹ̀ wọ́n máa jáwọ́ já nítorí pé ẹ bá ti pé ṣoṣo á ṣe kí ni ààrẹ ṣoṣo so wọ́n ti jáwé sẹ́nu wọ́n dẹ̀ ti rí já odi so bó ṣe jẹ́ nìyẹn wọ́n ti ń ṣe tipẹ́ wọ́n ti ń mu jẹ but eléyìí wọn ò lè mú jẹ o lágbára àwọn tó ṣẹ̀dá ayé lágbára agbára tá a fi ṣẹ̀dá ọ̀run lágbára májẹ̀mú tá a fi ṣẹ̀dá omi tá a fi ṣẹ̀dá afẹ́fẹ́ oòrùn òṣùpá àti ìràwọ̀ èyí tá a fi bálẹ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan báyẹn gbogbo àwọn tó mọ̀ nípa Mohbad wọn ò ní sinmi o ikú ọkọ tọmọ wọn yọ gbogbo wọn máa yọ bẹ́ẹ̀ ló máa rí mo fẹ́ gba whatsapp number eh, Mr Lati fún private kinní mo ti sọ kinní mi nù so mo ṣe change phone mi nísìn so bóyá tó bá dé bá mi sọ fún wọn so kọ́ lè send ẹ̀ sórí inbox mi mo fẹ́ bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan privately ọlọ́run á ràn wá lọ́wọ́ a kú oríire ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó dẹ̀ ti parí ẹ̀ iṣẹ́ olúwo lè bàjẹ́ gbogbo àwọn ẹni burúkú yẹn máa wò wọ́n wọ́n tó máa já aṣọ tó máa já wọ́n jà ojú ló pẹ́ sí. Si ojú ló pẹ́ sí akólòlò tí ń pe bàbá o akólòlò tí ń pe bàbá lójú wọn tẹ́lẹ̀ ní pé yamayama la máa ṣe èdè àìyedè ẹja dà wọ́n rú ẹja ṣe báyìí bọ̀gbà tó yá tásìkò tó tásìkò tó ọlọ́run fún rẹ̀ ó wá sọ̀kalẹ̀ ó wá ń gbà ṣàkóso wọn ò mọ ibi tó máa sáré mọ́ tó máa sáré sí mọ́ wọn ò mọ̀ o bóyá àwọn ọmọ Egypt ṣe ṣègbè nínú òkun pupa bẹ́ẹ̀ gbogbo wọn ṣe ń ṣègbè lọ́wọ́lọ́wọ́ wọn ò lè sọ̀tà ni o bọ̀ wọ́n ń gbin sínú tó bá gbin sínú tán tó bá rí pé ìgbin sínú yìí ò ṣe mọ́ wọ́n á gbin síta ìgbà ẹlẹ́ máa rí wọn tó máa já aṣọ tó máa wọjà tí màá ti yá máa wò wọ́n pé a ah, tátúlélẹ̀ gbogbo ohun tó ń ṣe yẹn sàkámàjẹ ni ẹ wọ́n ń rí aṣọ kan sínú kinní kan ẹ wo ẹ fi yẹn lẹ̀ sàkámàjẹ gógó nìyẹn gógó ò gbé wa o gógó ò gbé wa n tó dá wa lójú ni pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láìsí kíni láì jìyà ẹni tó bá lè ti bí dàpàyàn dandan ni ibi ìdá ló máa ṣe kíni ló máa fi pa bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kí n rest submission mi fún àwọn others láti sọ̀rọ̀ any nice time bye for now bye. thank you very much mr samson ẹ ṣe gan fún wonderful submission yẹn màá bá yín jíṣẹ́ fún burala títí wọ́n bá ti dé thank you very much sir so uh, mama d ayé dé ẹ̀ máa jíṣẹ́ mama d. ẹ ká ẹ sọ̀rọ̀ nílé. Amaka. Mama D, are you there? All right, Shinko, last one of justice. You want to say something? Can we have you? Every situation power. Bóyá o lè sọ̀rọ̀ báyìí ya. Ṣé ń Every situation power. Ẹ fi Aries sílẹ̀ fi Aries sílẹ̀ wait now Veron o ti gbàgbé nǹkan tá a we don't want distraction anything to ban ń lọ platform wọn jẹ́ kó máa you get ẹ̀hẹ̀ justice yẹn ni ká face ní ìsìn tó bá tún gbé ọ̀rọ̀ Aries wá síbi ìbàdàn tá bá tún bẹ̀rẹ̀ sí ní sọ á tún mú distraction wá Aries la tún máa face ẹ̀hẹ̀ Wùnmí Wùnmí ni kò jẹ́ ká face ẹ jẹ́ ká face Wùnmí. Wùnmí àwọn kan pọ̀ ilé wọn nípa ọmọ wọn ní ta ló máa ẹ jọ torí ọ náà ẹ yá bí ọmọ tẹ wà ní láìpẹ́ lọ́ọ́lọ́ọ́ báyìí báyìí báyìí ta ló máa níwọ ọmọ yẹn ní ọmọ Wùnmí ta ló máa gbàdúrà kí ọmọkùnrin ẹ̀ kó fẹ́ Wùmí as aya lẹ́jẹ̀ yín commenters ta ló máa dá mi lóhùn ta ló máa gbàdúrà. wọ́n ń gbọ́ ẹ̀ máa sọ̀rọ̀ ẹ lọ ń gbọ́ ẹ̀ definitely kò sẹ́ni tó fẹ́ẹ́ fẹ́ nìyẹn láyà. ta ló máa gbàdúrà irú ẹ̀ ìwọ tó yẹ pé indomie nìkan ló máa ń ṣe indomie ẹ̀gọ́ tó wá tún ṣe omi máa ìwà nú ẹ̀yìn àwa ṣe índómì índómì ò ní tún jiná wàá ṣe índómì ń mọ̀ bá wàá tún kíní kan wàá tún fi ogún sínú índómì yẹn mo gbọ́dọ̀ tún sùn lọ wàá wàá lọ wàá lọ gbé wàá lọ gbé làmídì ibi tí mo bá ti bá ti ń sùn wàá lọ gbé làmídì wàá wàá lọ gbé wàá gbé sẹ́gbẹ̀ẹ́ làmídì wàá gbé làmídì sẹ́gbẹ̀ẹ́ báyìí. ẹ̀yin tí Wùnmí ẹ fẹ́ ṣorí burúkú ni. wáá tẹ́sí lè sọ òótọ́ fún Wùnmí wáá tẹ́sí lè sọ òótọ́ fún Wùnmí. àwọn kan ní pé ẹ Wùnmí will get away with, it, with a murder case. with a murder case. wàhálà tẹ̀lé àsìmọ́ bílẹ̀ làṣìláwà mo fi ilẹ̀ ọlọ́run búra tí Wùmí bá get away with this murder case. tí Wùmí bá get get away with this murder case wàlẹ́kẹ̀lá kò lè dá fún Nàìjíríà mọ́ ṣèbí kékeré lọ́yìn onílé ẹ blọọkì ẹ tán pè ní Bella Suite twenty four yìí. ma mo ti gbọ́ ma Veron lọ́yà máa sọ̀rọ̀ ẹ lọ make it brief please so that another person can so, brother mi. Ah, ṣebí nǹkan kan lọ́yìn ṣẹlẹ̀ sí wọn ní eh, African Cup ṣebí ọyìn gba cup lọ́wọ́ wọn ní African Cup ọyìn máa lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọyìn máa lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó fún bàbá yìí ní justice wàhálà ìtàláìsímọ́bí láì ó yìí máa ó yìí máa lùsì ọ̀pọ̀lọpọ̀ ẹni pé òkè kó máa pa àwọn ọkùnrin wọn Àjàyí àbí ẹni kó máa pa ọkùnrin wọn Àjàyí ìgbà tó bá tẹ́ fún ọ ní justice ìgbà yẹn ni màá tó padà lọ sí Nàìjíríà tí Wùmí bá ṣe DNA ṣé mo kí mo ti sọ fún ẹ̀wọ̀n mi tó bá ṣe DNA tọmọ ẹ bá bọ́ sí sí fún pé Mohbad ló lọ mọ́ màá ra tíkẹ́ẹ̀tì wá Nigeria. nàìjíríà màá dẹ̀ ti mú leon munish màá lọ mú màá mú lámìdí lọ sí shopping trust food shopping trust ọmọdé trainers nike ọmọdé màá ra fún lámìdí ìyẹn tó bá jẹ́ ti làmí tó bá jẹ́ ti Mohbad o tọmọ ẹ bá jẹ́ ti Mohbad o tó bá tún wá ṣe díẹ̀ nìyẹn tán màá tún wá dọ̀gbálẹ̀ fún ẹ báyìí màá dọ̀gbálẹ̀ fún ẹ wùmí màá dọ̀bálẹ̀ fún ẹ màá ní gbogbo nǹkan tí bá ti sọ sí ẹ gbogbo ọ̀rọ̀ tí bá ti sọ sí ẹ wù mí dáríjì mi má bínú ìyá mi màá dọ̀bálẹ̀ màá lie down flat tó bá jẹ́ white mo wọ̀ màá lie down tó bá jẹ́ nínú inú ìwòfọ̀ mo wà tó bá jẹ́ pé white mo wọ̀ màá lie down flat báyìí pé màá bẹ̀ wù mí màá bẹ pé Wùmí jọ má bínú gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ sí ẹ àṣé Mohbad ló ń lọ mọ màá láì dá flat báyìí má má bẹ Wùmí ni ṣùgbọ́n tó bá jẹ́ pé Mohbad kọ́ ló ń lọ mọ bọ̀ láìtàlá gbogbo èpo ayé yìí gbogbo ìpa ayé yìí òun ni máa ṣe fún ẹ. òun máa ṣe fún ẹ nítorí ọmọ yẹn ó jẹ́ kó dúró jayé ò yẹ kó dúró dayé ṣe fẹ́ sọ fún mi pé àtìgbà tí Mohbad ti kú àtìgbà tó ti kú ó fẹ́ sọ fún mi pé ó ní sand sleep ṣe fẹ́ sọ fún mi pé àtìgbà tí Mohbad ti kú ṣe fẹ́ sọ pé òun sùn dáadáa ó bá rò bí a ò lè pa Mohbad gbé Mohbad kò ní fọ ẹ nísìnyí Mohbad Mohbad Mohbad má sùn o má sùn o gbogbo nǹkan tó ń kó wa sí yìí má sùn má sùn gbogbo nǹkan tó ń kó wa sí yìí má sùn ah, ayé mà níkà o. all right my brother eh, ẹ jẹ́ ẹ sáré sọ one or two things lórí ọ̀rọ̀ tí eh, eh, last man of justice ń sọ lọ náà bọ̀tẹ̀mí fẹ́ direct ọ̀rọ̀ ti tèmi lọ sí gbogbo ọ̀dọ̀ ẹ̀yin abiyamọ ìkà gbogbo ẹ̀yin ọ̀dájú abiyamọ játijàti lásánlásán tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ òdì sí bàbá Mohbad tẹ́ ń sọ̀rọ̀ sí bàbá yẹn ìkànnì yẹn burú o ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ ti kinní kan tì síbì kan ẹ̀ ń ṣe abiyamọ gidi gan o ẹ̀ ń ṣe abiyamọ gidi kankan rárá ó ti wù kó kéré mọ gbogbo yín dẹ̀ lẹ bímọ o gbogbo yín pátápátá lẹ bímọ ẹ bímọ débi wípé tọmọ yín bá sunkún wá bá yín lé mo sì ń sọ ọ́ tó sunkún wípé bọ̀dá alágbájá kan nà òun níta ẹ máa gbó bí ajá tẹ̀lé ni téèyàn kan bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹni ẹ̀gàn tó ń bímọ tó ń bí wípé ẹ ṣé torí ọmọ tọ́nà lẹ ṣe wá ẹ máa ta mọ́ òun náà ni ẹ pa odindi ọmọ ènìyàn ẹ pa ni kò ń ṣe pé ẹ fọ́ lórí o ẹ sọ̀kò fọ́ lórí ẹ pa ṣé ikú tí Mohbad kú ṣe lójú gbogbo yín ṣó jẹ́ náṣọ́ra ikú ni tẹ́ ẹ̀ fi lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tẹ́ fi ń sọ̀rọ̀ bí ẹni tọ́rọ̀ ò dá lẹ́nu ẹ̀ bí ń bẹ́ sá ẹ̀ ẹ́ ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ bí òpònú tí ò ṣe ẹ̀ ẹjọ́ tó wà ńlẹ̀ yìí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ń jáde tó bá ti ń sọ pé Wùnmí báwo ni ikú ọkọ ẹ ṣe rí bàbá ọkọ ẹ jáde ó ní bàbá ló pọ̀ ọmọ ẹ̀ amagi. ẹ wá mọ nǹkan tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ ń sìn ni kí ni yẹn ń sìn tiwa ó tiwa ó tiwa ń lọ rampant gan ìkan ní ìsìn obìnrin kan náà tún ló gún ẹ̀gbọ́n ẹ̀ pa obìnrin kan náà ó tan ọkọ ẹ̀ lọ sí ó tan ọkọ ẹ̀ lọ sí ó tan ọkọ ẹ̀ lọ síbì kan ó lọ dáná sun kí ló dé ṣóúnjẹ ajálẹ̀ fún àwọn ọmọbìnrin ni ṣé àwọn ọmọbìnrin ṣáwọn lẹ ṣe ń bíríìdì wọn gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìwọ tó o jọkùnrin o jẹ́ la etí ẹ̀ kó o dẹ̀ la ojú ẹ̀ kó o jẹ́ kó rí ẹ pé kó o farabalẹ̀ kó o wo ìdílé tó o ti fẹ́ fẹ́ ọkọ tó o ti fẹ́ fẹ́ aya wo ibẹ̀ dáadáa o o ní ṣìgbé o níwọ̀n tó jọkùnrin ẹ̀yin fẹ́ jábí amọ́ tọ́ba ní wèrè ọlọ́mọ ní yín wèrè ọlọ́mọ ní yín o ẹ mọ́nítọ̀ àwọn ọmọ yín ẹ mọ ibi tó ti fẹ́ fẹ́ yàwó dáadáa o ẹ mọ ibi tó ti fẹ́ fẹ́ yàwó dáadáa kó má padà kó yín sí wàhálà ayérayé ẹ ṣe tẹ́lómi bá tún lọ́rọ̀ ẹ jẹ́ ká sọ welcome host ó ṣe gan ojú òní tiẹ̀ ojú òní ti wà. kí láǹtì bókì sọ sí. ó sọ ní pizza sọ mi wọn ní kílẹ̀ àfìgbà tó yẹ kí onílé yà bàrà síbi pizza. <laughs> ẹ là tí Wùnmí bá tún rí pizza yìí sí ó lè ní pizza yẹn ló pa Mohbad. pizza ló pa Mohbad. <laughs> ẹ ẹ ah, ah, kí ló dé. Àlàdí ló dá wàhálà lẹ̀ olórí burúkú wọn mú òṣì olóṣì. Samson ò ti sọ̀rọ̀ ni. irú ẹ̀ ń lọ sírú bẹ́ẹ̀dẹ̀ ẹlẹ́nu bíi ẹnu asín ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ah! nàìjíríà. Samson nínú wọn máa rìn lọ kọ́ máa tó máa tó wọn láwọn ní ìdí whatsapp number yín gbọ́dọ̀ láti wọn láwọn ní ìdí whatsapp number yín páwọn fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kankan. kí ẹ ti wá fún wọn. no pàtẹ́yìn ọmọ bóyá kéèyàn fún wọn àmọ́ wọn nà. mi mọ̀ wọ́n o. mo mọ̀. ọ̀dọ̀ ọ̀rọ̀ bá pè fún ọmọ àwọn pé à. ọmọ ọmọdé kẹ́ni. ẹ̀ẹ́d ọ̀dẹ̀ hmm. wá wọlé wọn wá drop. kò mọ ó lè jẹ́ network something come up ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ fẹ́ jọ ní panelist ẹ máa bọ̀ lókè mo ti dé padà ẹ máa bọ̀ lókè wá jẹ pizza. nàìjíríà. ṣé bí ṣe wà mí ìlè fi inú mi ṣeré rárá rárá. ó bẹ́ta ohun tẹ́yẹ bá jẹ ló máa gbé fò. tó rẹ̀ mi ò gbà wẹ̀rí látijọ́ tán ti bí mi. àsìkò nípa yín lórí jàre ṣẹgbọn èmi gan mọ èmi gan mọ gbàwẹ̀ o ti má gbà báyìí ibẹ̀ lọ́kàn mi máa wà pé mo fẹ́ lọ jẹun o mo fẹ́ jẹun o ní mo ní ṣíkò ṣàfiṣe ètò ìkọ́ mi ṣe yan ní ọ̀la láti. mi ò lè finú mi òdòpá fi ṣe ni o. mi ò lè finú mi ta tẹ́tẹ́. ṣé ń gbọ́ ẹnìkan sọ ó ní ìyá bẹ́là ó kú after death of Mohbad èmi náà rí ibìkan tí wọ́n ti ń kí tó ń kọrin tó ń kọrin fún yẹ làwọn èèyàn kan wá comment pé. ta ló ta ni yẹ kú. èmi á wá kọrin fún ọ báyìí ẹ máa gbọ́ ẹ bá mìtì ní kẹrẹ gbádùn rẹ èmi á ní ìyá bẹ́là ò bá kú màmá bẹ́là ò bá lọ ẹ̀gbọ́n bẹ́là ò bá kú àǹtí bẹ́là ò bá lọ kò náwà ní kọ̀bọ̀ kò dẹ̀ náwà ní tọrọ torígbà tí mo bá di tàwa gan kú gbogbo àwọn tó ju wọn lọ náà wá bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn báàrí ara àwọn èèyàn wọn ṣé káwa wá lọ ràǹkàrà ni mo ní ṣé káwa wá lọ ràǹkàrà ni torí màmá bẹ́là kú ó ń pẹ́ ìyá bẹ́là ò bá kú màmá bẹ́là ò bá lọ ẹ̀gbọ́n bẹ́là ò bá kú ẹbí ibẹ̀ la ò bá lọ kò náwà ní kọ̀bọ̀ kò dẹ̀ náwà ní tọrọ torígbà tí mo bá tiwa gan kú gbogbo àwọn tó ju wọn lọ náà wá bẹ̀ lọ́jọ́ yẹn báàrí ara àwọn èèyàn wọn ṣé káwa wá lọ rànkàrà ni ṣé káwa wá lọ rànkàrà ni torí màmá bẹ́là kú ó ń pẹ́ ìyá bẹ́là ò bá kú ẹ máa sọ̀rọ̀ yín lọ. ó ń pẹ́ ìkọ́tọ̀ kí n máa fà àti sàtà ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà sì lára. ẹ má jẹun o. agbábíire orúkọ àlàtẹ. níkì níkì mọ̀mí sí yẹn ẹ ṣiṣẹ́ lónìí. ẹ wò mo sọ wọn pé mo ní ìdìbò ìkẹ́ni wà lóbi yọ èmi kọ́ òyìnbó ni àwọn olóyìnbó ajá mọmọ tí wọ́n fún lọ́mọ onírọ́ ni ní gbogbo wa pátá àtàwọn onílùú iṣẹ́ ni kò sí pé ẹnìkan lọ fún ní preference kò sí preference nowhere mo ṣe dàlú ìníyẹn nàìjíríà nìkan lè mílí tó fún àwọn kan ní preference àwọn tó bá fi ṣe olórí níbí ẹbí lọ anybody wọn máa ń kọjá bó ṣe yẹ ni o wọ́n máa ṣiṣẹ́ gan láti lé ni. Hmm. so kò sọ lórí ní kinní bàálà tí mo ní kinní kan lónìí o president wa to be president J Trump mm. president J Trump ó sọ pé kò ṣe pé nìkan lórí kọ́dù ẹ̀ fún VDM ló play ẹ̀ lẹ́yìn tí mo rí fèrè láàárọ̀ yìí ó ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ má ti kàn take right ní èní mo ní ẹ jáde ní èní kẹ́ lọ protest ẹ lọ protest for what is right for you. mọ́mì ṣe é mọ̀ pé ṣe é ti gbà é pé Trump ni next president yín. èmi ti gbà bẹ́ẹ̀ o èmi o God bless you. èmi mo ti ẹlòmí o I'm gonna vote for Trump yes nítorí ìgbà tí bàbá wa ìtàn wà bẹ́ẹ̀ sìn bàbá wa tó wà bẹ́ẹ̀ ìgbà yẹn ni àwọn ọmọ àwọn tẹ́ẹ̀ tí ò ṣẹlẹ̀ rí kó máa wá sọ pé ìwọ́fìlì oh, ẹ ti wá fi sínú kinní skul wọn kọ́mọ máa select pé òun o ọkùnrin kó máa lóbìnrin lòun ó ti wá pọ̀ ń ta rẹpẹtẹ ìyá aṣẹ́ náà òun ló lọ yẹn gbogbo kọ́kàn lọ́kàn lọ́kàn lọ àrí kankan tó dára. àwọn òbí ò wà ní right lórí ọmọ wọn mọ́. a ó tẹ̀ lágbára jù àwọn ọmọ kéékèèké sì yín o ẹ gbà tán bí ìwọ ìwọ o ìwọ fìlì pé obìnrin ni ẹ o ìwọ ṣe o ẹ dẹ̀ wá sọ́ di right wọn nǹkan tí mo ṣe láìkí bush kò ṣe bàbá bush ọmọ ẹ nígbà yẹn i think his name is george walker bush i think so ó dà pé first name rẹ nìyẹn mi rántí ìyẹn bush kò ṣe bàbá ẹ.